بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستغفره ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ fún ọlọ́run wa wa ọba tó ṣe pé òun náà ni ó tún sọ ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa láti ọ̀sẹ̀ tó lọ títí di ọ̀sẹ̀ tá a wà yìí abẹ́rẹ́ ọlọ́run ọba ńlá ìṣọ́ rẹ̀ àti ààbò rẹ̀ kó má dáwọ́ rẹ̀ dúró lórí ẹnìkọ̀ọ̀kan wa mélòó mélòó láwọn tó ṣe wípé ìwòyí ìjẹjọ́ àwọn náà ń bẹ láyé báyìí ṣùgbọ́n nírò èyí báyìí àwọn ò sí láyé mọ́ àwa tí a ti ṣẹ́kù agbára wa kọ́ ìjọsìn wa kọ́ ìwà wa tó dáa òun kọ́ lọ́lọ́wọ́ bá ti ṣẹ́mi àti ẹkù bí kò jẹ́ pé àsìkò tí wọ́n ti ìtò náà nìyẹn àwọn tí wọ́n ti lọ yìí náà kìí ṣe àìjọ́sìn fọlọ́run àbí ìwà wọn tí ò dáa lọ́dọ̀ wọn bá ti dìtorí ẹ̀ pa wọn rárá àsìkò táwọn ti tó nìyẹn mélòó mélòó náà àwọn tó ti kú tí wọ́n jẹ́ ní rí bí àwa tá a ti ń bẹ láàyè báyìí lọ ṣùgbọ́n ikú tó pa wọn náà yóò padà wá pa wọn náà ń jọ kan ìwọ ọmọ ìyá mi jẹ́ ká tún ṣe ara wa ṣe torí pé àwọn tó ti kú òrìṣà tún ṣe wá àmọ́ ẹni tó kàn ní wa báyìí bóyá alẹ́ yìí láàrin mọ́ àwa míì náà ní wa nígbàtí wà fi dọ̀lá báyìí bóyá ní ìsì láwọn gbọ́ nígbàtí sì kú sórí ẹ̀ òun náà ni ó dìtà mí níbi tá à ń lọ lọ́dọ̀ ọlọ́run ilé jẹ́ pé àǹfààní rèé tèmi àti lórí àwọn kùdẹ̀kùdẹ̀ tá a ti ṣẹ̀ títí dásìkò yìí ká sì pinnu pé àní tẹ̀síwájú mọ́ lórí aburú yẹn a ń jẹ́rìí pé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí a máa jọ́sìn fọ́ àyàfi ọlọ́ọ̀bà láàmìkan bákan náà látún wá ń jẹ́rìí wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ ó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí a ń tọ ìlànà wa títí òbìdí ọjọ́ ìgbéǹde alkiyama ìpọ́tàlì imam eléyìí tí a tún fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ fún wa ní àṣálẹ́ yìí ona ni mọ̀fòwòmù síyà àgbọ́lé ààwẹ̀ gbígbà pàtìlóra àwọn ọlá tí ń bẹ fún kéèyàn wọn gbàwẹ̀ wà sáàmù á àti àwọn ìpín tí àwẹ̀ pín sí bẹ́ẹ̀ náà ni àwọn àlàyé mi tí ó so mọ́ ọ̀rọ̀ àwẹ̀